أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وصلى الله وسلم على رسول الله وعلى آله وصحبه وسلم كيف تيحفظك من وكي ولو ولنتي ونجي وكي له وني كما تكسب هنا دعوني كاتكاسما ما تنو الأخذ ما تنو الأخضرية إما ما ترى فكر رب الجمعة إما ذهب الإمام مالك بن أنس رحمه الله ومن ترى الوقت tí wọ́n sì máa ń ké láwùjọ wa láyé àná láwùjọ ilẹ̀ áfíríkà àwọn tí láyé ilé yẹn fi ń jẹ kọ́dí àwọn bá ń fẹ́ nǹkan jẹ kọ́dí ṣàríà àwọn tí láti ń fẹ́ sọ̀rọ̀ lórí eléyìí wọ́n tẹ́sàn lórí aṣìnàwíyà lórí akhdari lórí ẹ̀zíyà lórí akọ́bùl masalik lórí matinu rusala lórí khalil àwọn tíra rẹ̀ làwọn tíra fik tí wọ́n ń ké méjọ́ ní àwùjọ west africa tíra akhdari òun òkun ní fíkíù bí àwọn tíra yòókù إن مسلم الأخضري في العبادات صلاة زكاة صيام حج نكالعات بعد قادم به gẹ́lẹ́ bí mọ́tínú wọ̀lá aṣọ́mọ̀wé yẹn lọ inú òkun jù bẹ́ẹ̀ lọ. wọ́n gọ́ akọ̀dọ̀rí akọ̀dọ̀rí akọ̀dọ̀rí pété tíra náà afá tó sì kọ́ iṣẹ́ afá àná àwọn afá tí a bá ń kọ́ ọdún tó ti kú nísìnyí a máa ka ọgọ́rùn-ún ọdún márùn-ún. ilé ìsáfà náà wannan ya ko ni an mutu shafa na yes ne su afáàlá wọn yìí sáfà náà o ká lè máa bó láti pánwó àwọn tíra yìí lè àti bó láti pánwó àwọn àfa àtọkọlé pẹ̀lú ìbẹ́nusùn ẹ kó ti masala kan ní inú akadọ̀ yìí nígbà náà ẹ kóòtù mọ́sálà kẹnu àkùdọ̀ yìí ní mọ́ kóòtù tíra tàbí ẹ̀kọ́ lónìí aládùúgbò ní mọ́ kóòtù ẹ̀fún yìí tíra náà fún lórí o oyè nísìn láti bí ẹgbẹ́ ẹ̀rí lọ́bi tẹ̀lé sí àti lẹ́nà gbọ́lọ́wọ́ bí pé bí àwọn tíra yẹn pé bí àwọn tíra ló kà ló pè tíra ló kà kọ́ ẹ tó kọ tíra yẹn pè ní Abu Zayd Abdulrahman ibn Muhammad al-Akhdari Abu Zayd Abdulrahman ibn Muhammad al-Akhdari akhdar ìlú kan ní jazairi algeria lónìí ń lọ algeria algeria ìbẹ̀ ní akhdar wà ìlú yẹn ni wọ́n ti bí àfọ àyè ọmọ ìlú yẹn ni so ń wò dájú àkókò àlòkù tí àká kọ́kọ́ o ojú wọn lò láyé òjú thirty three years lọ láàrin thirty three years wọ́n ti pọ̀ ọ̀pọ̀lọpọ̀ tíra tíra yìí náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀rọ àdúrà àwọn èèyàn tó sáfà yẹn báwo éèjì ẹ̀kọ́ ọ̀hún tẹ́lẹ̀ ikú òbẹ́ ní kankan ṣe àdéhùn pé láti dé tí wáyé lọ́nà bàbá yẹn lọ́jọ́ lọ́jọ́ kú ó ti kú láti eh, nine fifty three nine fifty three lẹ́yìn ìjìlá àti wà ní fourteen forty two lónìí àti gbọ́n làwọn ẹni sàǹfààní pé à ń pè káàkiri báwọn náà ti ń pè lónìí pẹ̀lú ògbó ọlọ́run ládàá yóò dọ́dọ̀ àfàì àǹfààní ìmọ̀ gidi nìyẹn ọ̀rọ̀ yìí ni mo yóò dábàá bìí so títà lè pẹ̀lú ọ̀pọ̀lọ́ ara dàníyàn atáke ní gbogbo ọ̀sẹ̀ yìí àti dá sí mẹ́rin pẹ̀lú ọ̀pọ̀lọ́ twenty four page sixteen twenty four page sixteen lónìí àkà láti page one dé page six ẹ̀rẹ́sìn bẹ́ẹ̀ àkà six to twelve lọ́la twelve dé eighteen lọ́tọ̀la thirteen dé eighteen lọ́tọ̀la ọjọ́ mẹ́rin ìṣọ́la nineteen to twenty four lásìkò náà. Oge àgbẹ̀ká káka ju والسبيلة هذه باركها نسلك الأخضري في العبادات على مذهب الإمام مالك تأليف أبي زيد عبد الرحمن بن محمد الأخضري فقال تأكلوا وراه باقي تلك حدود الله أو الله الله من يوم فلا تعتدوها إن الطجال الله بسم الله الرحمن الرحيم abẹ̀rẹ̀ pẹ̀lú kọ́nà ọba ìjọkẹ́ ayé ṣàfihàn ọ̀pọ̀lọpọ̀ máa ń sábà bẹ̀rẹ̀ pẹ̀lú àfáà yìí bí àwọn àfáà náà náà tó pọ̀ tí ìyá náà Malik wọn a máa sábà sọ̀rọ̀ àkídà bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àkídà náà ti ṣáájú ọ̀rọ̀ ká fọ ara wa mọ́kò níbi ìṣekúṣe ìwékúwé ìsọkúsọ tó péjì àkọ́kọ́ àti ẹ̀kejì àti díẹ̀ nu péjì ẹ̀kẹta ọ̀rọ̀ ni wọ́n ti ṣáájú alhamdulillahi rabbil alamin asọ́fún ọlọ́run ọba gbogbo ẹ̀dá wassalatu wassalamu ala sayyidina muhammadin àìké ọlọ́run ọlọ́ ọlọ́run fún aṣáájú wa muhammad khatami annabiyyin òpin ìgbẹ̀yìn gbogbo àwọn ànábì wa imamil mursalin bákan náà aṣáájú gbogbo àwọn òdíṣẹ́ ọlọ́run àkọ́kọ́ awwalu yajibu ala al mukallaf awwalu alẹ́ lè kọ́ lọ. báwọn bá ti máa ń bẹ̀rẹ̀ tàwọn ìdènà àti ìgbóhò ẹgbẹ́ wọn bá àlékè ọlá ṣe lọ́nà yà fún mi àti ẹ ẹnìmọ̀kánlá fún mi ni wọ́n yóò àtọ́gbà dìde jẹ́jẹ́ tó sinmi wọ́n fi bẹ̀. ọ̀wọ́n ni máa yẹ́jú bọ̀ àlẹ́yìn mùkàlẹ́fì àkọ́kọ́ ní tó tọ́ fẹ́ni tí iná lọ́wọ́ bá àlékẹ́ lálẹ́ ẹ̀sìn bọ̀ lọ́hùn tí ẹ kó ṣe. tọ̀síhù ìmánìyí tọ̀síhù ìmánìyí kó tún ìmánì rẹ̀ ṣe. kó tún ìmánì rẹ̀ ṣe. ثم معرفة ما يصلح به فرض عيني، lẹ́yìn náà ni wọ́n lọ kọ́ kí ni fi yanjú àwọn ọ̀ràn àyàn ojúlówó léra mi lórí ìran ọ̀ràn àyàn méjì náà ń bẹ̀ fardu àyìn ni wọ́n fardu kìfàyà fardu àyìn ni ọ̀ràn àyàn gbogbo oníkálukú ni ó lẹ́jọ́ rẹ̀ tí ó da lọ́wọ́ màlẹ́kẹ́lá yíò lọ́rìn àyàn tó sọ̀rọ̀ yẹn lórí ọmọ ènìyàn jùlọ ìkejì ní fáwọn òkè fàyà ọ̀rọ̀ yẹn ojúlówó lápèjúwe fún gbogbo mùsùlùmí ọ̀rọ̀ yẹn bóun ní oṣù ti tọ̀hárọ̀ ìyẹn màlẹ́ wọlé ṣe kò kán ní gbọdún mùsùlùmí kókó kókó má màsí fúlọ̀ nìkẹ́ nìyẹn kékeré àwọn akáàdé máa ń mà hàn tọ́ fáwọ̀ fáwọ̀ ọjẹ́ dókítà ọjẹ́ ẹnjìníà wọ́n yẹ mùsùlùmí lẹ́bù ọ̀rọ̀ nípa tọ̀hárọ̀ tó

tí wọ́n ti ní kọ́bù àyè àfààní lẹ́yìn wọ́n ti mọ ọlọ́wọ́ bá pẹ́ kó ní mọ́ nìkan fún mọ́ dẹ́n máa àríṣà ṣùgbọ́n yóò ṣẹlẹ̀ òbí yìí fárùdọ̀wò ó lọ ké kí ni ó fi tún fárùdọ̀ àìní yìí àwọn ọmọ èèyàn ojúlówó tó sọ ọ̀yàn lórí kó lọ ké ugbó ní ṣe máa kàkàní sọ́lá bí àwọn òfin afẹ́kìrọ̀ wọ́n tọ́hárọ̀ òfin afẹ́ mara wọ́n ṣíyàmù òfin ẹ̀sọ̀rà òfin afẹ́ dáwẹ̀ kò sẹ́ni kẹfẹ́ àwọn afáàdé mọ́mọ́ yìí gbogbo yẹn gbọdọ̀ dá àtàwọn ẹ̀mí o tí tí má tí wọ́n yẹ kí mi mọ̀ ní hundred percent gbogbo wa gbọdọ̀ máa ń òfin ní hundred percent ni àtàwọn náà wò mí sí o aláwọ̀ ọ̀hún dáa kàyí wájibù ní kí gbogbo yẹn mà bákan náà wọ́n yẹ kí wọ́n alẹ́ yìí ó sọ̀rọ̀ yẹn mùsùlùmí ayọ̀ káfíńgọ̀ alẹ́ ọ̀dọ́

ẹgbẹ́ orí akọ̀rọ̀ túbà wọ́n ti yá ọlọ́ gbọ́dọ̀ wọ́n ní lágbàá wọ́n ní lágbàá ń bàyẹ̀ ní a máa ń tú lákọ̀lọ́ tó bínú sí yàn ní kí bínú ọlọ́run tó dé ni ó sọ ọ̀rọ̀ yẹn fún gbogbo mùsùlùmí kó túbà kábílẹ̀ ẹ̀yẹ sọ́tọ̀ àlè ọlọ́run tó bínú sí. ọ̀sẹ̀ wa túbà ó ní májẹ̀mú wọ́n ṣòro tó tọ́ ọba àwọn májẹ̀mú tí yẹn bá fẹ́ túbà ó kọ inú ẹ̀ ní ẹ̀nẹ́dẹ̀mú alẹ́ máa fà àkọ́kọ́ náà وهو يقول أن تطوع كل ذلك أو أن والشهود طابع الندم على ما فات والنية على لا يعود أو أقف دي انظر مثل الأخضر بيج سو فاهم أنا أقول أفاق قول أنا أقول بيبي أفعني الشهود الطابع ما زي مصافات بقو أفقني الندم على ما فات سبما لوري تعنى عليه mo mọ̀ kó lè ò dámú kan lọ jalè gan náà forí jù mí èmi jalè mọ́ náà wọn náà kò gbọ́dọ̀ lọ́lọ́bí ń jẹ́jẹ́ ló sí mi inú yóò máa bàjẹ́ lórí tẹ́ ẹ ti ẹ̀sẹ̀ náà rí ẹni bá fẹ́ túwá sínú Yorùbá lé lórí ẹ̀sẹ̀ kò túbá àtàwélá àtàwélá àtàwélá àtàwélá ọlọ́run ti àtàwélá mẹ́rin ẹ̀yẹ kọ̀ wà ní kò bàjẹ́ báyìí wọ́n fẹ́ lọ́dún sí ni àtàwélá àtàwélá àtàwélá àtàwélá ọba mọ̀ tó o tó ń tutù mọ́ nípa ọ̀sẹ̀ ìfẹ́ ọlọ́run ọ̀nìkè ah, má ṣe mọ́ wá dé bí ọmọ tí bàbá fẹ́ náà ó ti wá mẹ́ta lọ́wọ́ ni wọ́n ń sunkún náà ìdákùtù lọ́wọ́ bàbá mi èyí ní ṣe náà bẹ́ẹ̀ lọ́sẹ̀ máa sunkún lẹ́nu sọ́lọ̀ àlámà fáátà lórí ẹ̀sẹ̀ tó o ṣe àkọ́kọ́ mọ́bí ẹ̀rọ pọ̀ fẹ́ túbá ní ìkádàmà ní ìrọ̀bá ti lè kádàmà kò lè túbá ó nọmba tù wọn ní ìyàtù ẹlẹ́ yà ọ̀dà ẹ wàá dà ní ẹ̀fọ́ lọ́wọ́ mo ṣàdéhùn pé èmi ṣe mà ẹni bá ń tú lápẹ̀rẹ́ mi pé àwọn àti ṣùgbọ́n àná ìgbádùn mi ọmọ pé ibi tí o tọ́lọ̀ kọ́kọ́rọ́ wá kádà kọ́kọ́rọ́ wá ṣe lọ́la ẹni kéèyàn rè yẹn wo òtún lọ́dọ̀ máa wá láàmì ẹ̀kọ́ tó tún ṣe lọ́la nígbà tó bá àníyàn pé èyí ṣe náà gbọ́dọ̀ wà lọ́kàn over the after two years two days ọ̀pọ̀lọpọ̀ wá sí fún wọn ọ̀sọ̀ tó lè ní wọ́n súnmọ́ mi náà bọ̀ kò yẹ kí bàbá tí wọ́n ń gbẹ̀rẹ̀ yọ̀ nǹkan ọmọ wa ń rẹ̀ yà rẹ̀ àníyàtò alẹ́ ẹlẹ́yàwó ẹ̀ẹ́dẹ̀ àníyàn yìí ní padà fẹsẹ̀ máa ẹlẹ́kẹta ọ̀wọ̀níyà ẹlẹ́yàwó ilẹ̀ zambi tí mà bá fi àlẹ́yìn mi mọ́ mọ́bì tó ti má fi bẹ̀rẹ̀ yọ lọ ẹ̀ṣẹ̀ yìí ní sinmi ẹ̀gbọ́n láníyàn ẹ̀yẹ mọ́jẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kẹta wọ́n yẹ tó tẹ̀lé máa fi ẹ̀tẹ̀ sí iṣẹ́ àti àfihàn máa mú tú ṣẹ̀fọ́ lọ́rọ̀ fún mi o. àsìkò tó fẹ́ túbà tó ń banújẹ́ tó ń sàmì àpá òfin ṣe má ọtún gbọdọ̀ wá gbẹ́sẹ̀ ẹlẹ̀ sí iṣẹ́ àti ha lásìkò gàgà nǹkan àmọ́tàlá bísàn bíyà tí bá ń jẹ́ pásìkò tó fẹ́ túbà ẹ̀sìn wọn fi ń ṣe lọ́wọ́ wọ́n ti gbọdọ̀ gbé lẹ́yìn ṣe máa ẹwà ẹtọ́jú ẹwù afáríwọlé ayé lò lẹ́wọ́ owó yẹn ẹkẹrọ tọ̀wà kò tọ́jú mùsùlùmí kó lóun fẹ́ túbà àbá màá túbà náà tiẹ̀ ṣàlẹ̀ ìyẹn dájọ́ túbà bà wọ́n dà wọn fà lẹ́sẹ̀ ni ẹ̀sẹ̀ tó ń náà níbi tábà yìí ló tún mú wọn fún lọ́tà àlà wọ́n ní kí yẹn máa dájọ́ sí ìyẹn túbà ẹ̀sẹ̀ ni ẹ̀sẹ̀ ń gán àti ẹ̀sẹ̀ kí ni ẹ̀ ọdún bá mẹ́tẹ̀ ẹsẹ̀ wọlé ayé ìlú la òkò tọ́kù bó fi mu kì í ṣe halal ayé àkérò tà ò bàtà kó ló ń fẹ́ sí ìgbà sí tuntun wa wọlé ayé kúlù hàtà yà hàbí yà nílá wọn náà sọ́dọ̀ gbọ́dọ̀ àwọn àmọ́ ṣẹṣẹ ìṣẹ́lẹ̀ ńlá tó wà ló fẹ́ fọ́nà mọ̀mí ọlọ́run ló kọ́ ọba kókó kó mọ́ wa ẹgbẹ́ máa ṣe lọ tó lọ́ba fi ní àsìkò tó bá yà á tu lọ àwọn ọmọ bẹ́ẹ̀ ẹgbẹ́ yà á tó ẹ̀ ọlọ́run lọ́bàlá ni mo máa gbilẹ̀ bí ẹ bá nílò ọkàn pé òun ò ní túbà òun ṣe tọ́lọ̀ ó fi fún un ní ìmọ̀nà àti túbà àfààní kẹ́lìmà tó sọ ìdí mẹ́lọ́kà rẹ̀ jẹun pé iná húmi ní àlàmẹ́ ti ṣàkọ́ àmì kó lórí ibú mi wọlé xewìlánì àmì kó sáyé wá ní kò rí nǹkan mú wọ́tọ́ mú sí ìbàṣírọ̀ àmì kó dú tí ó yẹ kó fi rí nàti fọ́ ọlọ́mọdé jù afọ́ wọ́n yẹ jìbù ó tún wá sọ̀rọ̀ ní fún mùsùlùmí gidi aléyìí ó sọ̀rọ̀ ní fún mùsùlùmí sẹ́gbogbo lè sáàlè yìí ó sọ ẹnu rẹ̀ mọ́fẹ́nu sọ̀sọ́ kú sọ sẹ́gbogbo lè sáàlè yìí nílẹ̀ nípa ṣáà mùsùlùmí gidi bá kì í bẹnu sọ̀sọ́ kú sọ wàlùmú kárì kì í bẹnu sọ ń tọ́ka akọ̀ nù ọ̀rọ̀ wàlùkàlẹ́ mi lè kì í jẹ́rọ̀ tí ó tẹnu mùsùlùmí jáde sọ̀rọ̀ ní àwọn ọ̀rọ̀ tí ó dẹni wà á yìí máa ní tọ́lá ọ̀gá ń bẹ ọkùnrin àwọn ọmọdé yìí o alága tọ́lá kò tí ì bá gbẹ lẹ́kí ó ti ní àwọn ilé o tí ì bá gbẹ lẹ́kí ó kì wà bẹ́lẹ̀ àmọ́ wá fi ìyàwó rẹ̀ búra kó ń sàbùkù ìwọ̀ burúkú nínú àwọn ìwà burúkú nínú àwọn ọ̀rọ̀ burúkú téyìn ó ó pọ̀ náà fẹ́ra mo jẹ gbèsè bàbá kankan tí ìmọ̀ àti tí ìmọ̀ àwọn rẹ̀ yẹn ń fi ìdí rẹ̀ tí ìmọ̀ àwọn rẹ̀ bó ti máa sọ̀ aláyàtọ̀ la. nínú ti ní àyè mẹ́rin tọ̀lá nínú tọ̀lá fòwúrà ọ̀rọ̀ bú ni. wọ́n ti hàn rí ni mùsùlùmí ìmọ̀ pariwo mọ́ mùsùlùmí àtàkì mùsùlùmí ń jẹ́ni bí wọ́n ti wá ń tọrọ lọ́wọ́ rẹ̀ Muhammad sàyíra fàdátẹ̀ náà ìwọ náà wọ̀ ọ̀rọ̀ bú jẹ́ kí mùsùlùmí gbẹ́rù jìnnà sínú. ẹlòmí kan lọ sí òní nígbà tó kí ní báyìí ọ̀wọ́ nípa alábọ̀lù mọ̀kẹ́tọ́ bẹ́ẹ̀ sì máa kírun rẹ̀ àwọn ẹlẹ́ máa kí ọdún gba rákà lọlé ìpínlẹ̀ ẹlẹ́ ìsí ọlọ́dọ́ kan gba wọn sí ìgbẹ́gẹ́ sí ojú ìbàdàn ọ̀jẹ́ alábọ̀lù èyí máa ti pé kẹ́lẹ̀ kẹ́lẹ̀ sí gbogbo ọkà so ó tí wọ́n kírun ó bẹ̀rẹ̀ àwọn ìdílé ń kópa sí ní kópa wọ́n á bú ọ ẹni kọ́ tí ọ̀ lẹ́kọ̀ọ́ àti bútọ̀ san tí ò lẹ́kọ̀ọ́ san sí ó ń tàn wà bá wọ́n bá mú àmì gbẹ́mọ̀ àmìsù ọ̀hún lọ́bí dáwọn bá yìí ó jáde tó dábẹ́ lọ kíra kí àwọn ọmọ ẹgbẹ́ òfin àtọ́tọ́ lálẹ́ kì í yá ọmọ ọlọ́run ó sì fáìlì tó bu yín sẹ́wà ẹ̀yẹ bilẹ̀ ẹ̀ẹ́mí bilẹ̀ ẹ̀ẹ́ yẹn ni èmi ìran ilé mọ́búlísù ó gbogbo tó ṣe láyé láwọn aṣẹ rẹ àwọn ẹnu ẹni tí ẹni tí ò tọ́jú wọn ẹnu tí ti ti ń pọ kí ni tí ń pọ ọ̀rọ̀ gúnlẹ̀ wọn ẹnu yóò kó bá sún àrùn sì máa bí kàtọ́ òun فمنك به فإنك عند استماع القبيح شريك لقائه فاستدم شريك لقائه فانتدم رسالة أن رسول صلى a sì máa ilẹ̀kọ̀ bí bi rẹ gbọ́gbọ́ púpọ̀ kubo. ó lè lè sáà ní gẹ́gẹ́ bọ́ ọdún sọ ahọ́n rẹ àní nà òkè bí láti sọ̀sọ́kúsọ́ fẹ́yìn náà kẹ̀rẹ́ ìdarí tì máa ilẹ̀kọ̀ bí. nígbà tó bá ti fẹ́ tirẹ̀ lẹ̀ sọ ń gbọ́dọ̀ kubo tí wọ́n ń sọ ṣẹ̀rí kó lè kọ́ ilé Ìwọ àtẹni tí ń sọ̀sọ̀ kúgbọ́ tí wọ́n náà ń yá alẹ́jì àti gbọ́gbọ́ kúgbọ́ bákan náà ni wọ́n lọ. So, ọ̀ntì hàn rírì Mùsùlùmí ìmá pariwo mọ́ Mùsùlùmí wà tí ò dání. Wọ ìhánà tí ìmá yẹpẹrẹ Mùsùlùmí náà Wọ́n sí bọ́yìí akin ṣẹ̀rẹ̀ iye afẹ́ni tọ́lọ̀ ń bá ní ẹ̀bù ṣẹ̀rí àní ẹ̀bù ṣẹ̀rí àní ẹ̀dẹ́gbẹ̀bà ṣẹ̀rí àní ẹ̀ẹ́dẹ́gbẹ̀mà ìyọ̀ndé tẹ́lẹ̀ tẹ́ bá fẹ́ fún àwọn nǹkan fún tíṣà yà ò bá pa yín àgbẹ̀kẹ́ ṣe fún kò ní òkú bá yín wọ́n yẹ́ jíbu àbá àdúgbò sọ̀rọ̀ yà alẹ́ yìí fún mùsùlùmí ṣẹ́wùlò bá akọ́kọ́ sọ bí àlè

ní fojú wo tí ò tọ́ wọ́n láyé ẹ̀lò lẹ́hu kò tọ́ fún mùsùlùmí ayé ń lọ́ba ilẹ̀ mùsùlùmí kó wo inú wo kú wo ní kẹwo mùsùlùmí bí náà gbọ́dọ̀ sí ń tu òbí ẹ̀ máa lójú ẹ bá máa lójú mi lójú sí ẹ kẹ̀dé ìsìláwà lẹ́kọ̀ọ́ lọ́sùn ìsìláwà ṣe ní lójú sí bẹ́ẹ̀ ó bí yẹ kí mùsùlùmí abojú lọ́gbọ́n lọ́gbọ́n kojú wò kò dáa kí ló ti fọ́ wọ́n ní yẹn tó gbọ́dọ̀ sọ ojú kúrò níbi ìfojúdẹ́sẹ̀ bíi kíni àyàn ń lọ ilẹ̀ mùsùlùmí ń gbiná bọ̀rọ̀ tó ń kúkú bí yìí kó wo mùsùlùmí níwò tí ó kó bá tí ó níwò tí ó fi ní mùsùlùmí lára eléyìí kọ́ a gbọ́dọ̀ jìnnà sí. ilá àyàfi tí mùsùlùmí bá jẹ́ mùsùlùmí kọ́ tó ń náà gbọ́dọ̀ tí pé tó ń náà pọ́nlọ́ lé ilá yẹku náà fásitì kọ́ bí kí mùsùlùmí kó jẹ́ wọ́n tó ń kó wọ́n gbé bọ̀ tí lèyìn bá wọn mú gbogbo ẹ̀sẹ̀ ní ṣẹ́gbó yíò tó bá rí ọlẹ̀ máa lójú ọdà kan yẹ́ sí ipò ìjìlá nù ọwọ́ dínà síbi tí tí ó wà eléyìí ẹ̀sìn nìyàn wọ́n yẹ́ sí ipò àlẹ́ yìí bá kàdá ọdún sọ ẹ̀ àti ìwọ̀n oṣù láti àwọn àfáà ń kọ́ wa lẹ́kọ̀ọ́ pé ẹni tí ò bá tó àwọn nǹkan yìí ṣe ń wòrí kiri wọ́n kó bá ó kí ló tọ́ ṣùgbọ́n ìwọ̀n tí ń tí lórí ìlú ọlọ́run sọ gbèsè ní àlùkọ́jù náà lẹ́ni tó ní tó lówó ẹ̀sìn lọ́wọ́ ní náfílà lóògùn yẹn lọ́sàn-án gbẹgbọ́n mẹ́gbẹ́sẹ̀ ìgbésí ẹnu yìí náà ni ọlọ́run sà. ìwà ẹ̀dùn rẹ̀ alẹ́ iṣẹ́ gbùdù jẹ̀mí ẹ̀yìn jẹ̀wọ́ àlùfọ̀n ó sọ àwọn yẹn fún pẹ́ẹ́sì gbogbo ọmọ búkẹ́ ọmọ akọ́mọ akọ́mọ ìwẹ̀ fún ọgbẹ́ ọlọ́rin ọmọ búkẹ́ ọmọ ìwẹ̀ ó sọ àwọn yẹn fún ṣé gbùdù jẹ̀mí ẹ̀jẹ̀wọ́ rẹ̀ èyí kó sọ gbogbo oríkèéríkèé ara rẹ̀ mọ́sítọ̀tọ̀ kúrò níbi ẹ̀ṣẹ̀ púpọ̀ ní lágbára máa wọ́n yọ ṣe balẹ̀ láà tẹ́bà ní fẹ́ nǹkan ní kẹtọ́ yọ lọ. olóògbé kò tó lọ́hù bẹ́ẹ̀ bá bínú nǹkan bínú rẹ̀ tó yọ lọ. ọ̀yọ́ ọ̀dọ́ ọlọ́hù bẹ́ẹ̀ bá yọnu sí nǹkan yọnu sí tó yọ lọ. ọ̀yọ́ ọ̀dọ́ bù lọ́hù tẹ́bà sì bínú sí nǹkan ẹ bínú sí tó yọ lọ. ọ̀tọ̀ bá gbọ́dọ̀ ọ̀tọ̀ ni gbọ́dọ̀ bá gbọ́dọ̀ ó kó ìlànà ìgbógúdù gbọ́dọ̀ bá ń obìnrin gbogbo ẹni ọ̀fẹ́ tó ti lọ́lọ́ yàwó tó lọ ní ọkùnrin rẹ̀ bí. òye àmúgbà bí ní máa rú fi kó jẹ́ kí àwọn máa fẹ́ nu rẹ̀ pàṣẹ dáadáa òye ní ha ní inú ń kárí ọ̀ máa fẹ́ nu rẹ̀ ọ̀ fi òye àṣọrù máa lé yẹn kẹ́lì gbà pé mùsùlùmí ìwọ ní kọ́ mi ẹni bá ti sọ̀rọ̀ di iṣẹ́ kò lè ẹni bá ti bá sọ̀rọ̀ mù wọ́n mọ́ kéwú tọ́wọ́n fi wọ́n ṣeré ọ̀ọ́lẹ̀ lọ́la bá fẹ́ lọ́la irọ́ ọgbọ̀rọ̀ jìnà sí wọ́n yá ṣùgbọ́n máa lẹ́yìn ìsẹ́bìbù èèwọ̀ ni kó parọ́ wọ́n ní bí ìbátù ó ní kó sọ̀rọ̀ ẹ̀ máa kejì lẹ́yìn èèwọ̀ ni tí ẹ bá ń fi mú níṣẹ́ kórè lọ́la wọ́n nà mí mà òfófó ooo pẹ̀lú dàbí ẹni bá ti sọ iṣẹ́ kórè lọ́la wọ́n kí búrú gírí máa ń káyì ẹni bá ní níwà kórè lọ́la wọ́n lè ń pẹ̀lú mutúmutú kí búrú ni wípé ó ní nǹkan díẹ̀ lóòótọ́ yóò wá ń jẹ́ káyọ̀ kára la ní kí búrú ń gbàgbá báyà ń jẹ́ káyọ̀ nígbà pé àwọn àwọn àwọn lókè ń dìbò ní pé ó kàn ríra rẹ̀ ní kò sí ìkàwọn ríra rẹ̀ àwọn àwọn ìgbésẹ̀ ní ẹ̀rọ ìwà búrú kò dá fọ́mọ ènìyàn tí wọ́n fún mùsùlùmí rọ̀bìyà káyé rí ni kárí ni ìwà búrú wọ́n súnmọ́ àtàgbọ́n ní ìwábú ni wọ́n lè hásàdù kéta súnmọ́ àná ìtumọ̀ súnmọ́ àná ní ìyá ìyáwó ni kásìn kan torí kéèyàn lè bá àríwá súnmọ́ àní kásìn kan torí lè bá gbọ́ wa ìbára dídá yẹn tó tókè ìdẹ ẹsẹ̀ ní sí ìyàwó ní láti wọ́n sì ní o ìbá ń bẹ̀rẹ̀ òmìnira ẹ̀mọ̀ ìdẹ́gbẹ̀dẹ́gbẹ̀ láyé nǹkan máa wá dùn ún nítorí kí tó bá ń pè é súnmọ́ ìtumọ̀ ìyá àti máa ń tún ṣùgbọ́n ìdílé àyè wà lọ́nà méjì ó lè wọ́n ń ṣe sí kí ẹ̀rẹ́ àmì ẹ̀káyé lè bá àríwá àti káyé lè bá kò dáa wọ́n lè aṣáájú káfí pé káfí tó lọ́n bu ọmọ làkè tó lọ́n mọ́tọ́lọ́ kọ́lọ́n gbà lọ́wọ́ rẹ̀ tó kọ́lọ́ ìjọ ọ̀ ní kọ́lọ́n fún wọn náà ọlọ́run gbọ́ fún lágbára lórí bá lọ́wọ́ rẹ̀ ìwà burúkú pé mo rí fúnra rẹ lórí ọlọ́dẹ afárá rẹ lẹ alọ́wọ́ nínú mọ̀ nínú mọ̀ nídìí fúnra náà fún mi lórí nínú àgbẹ̀ ìdáyé rà yìí rà tẹ̀lé béèbù tọ́tù torí béèbù tọ́tù wọ́n máa ń tu ní mv náà lóyìnbó gan mv dáadáa nù kẹrí kí ọlọ́run bu ọmọ làkejì lórí kẹwàá tọrọ èyí ò ń dáńtì ẹ̀ òun náà is part of hazard ṣùgbọ́n kí ni good hazard náà mọ hazard fún àwọn sọ́ọ́ dákun gba mẹ́wàá ẹ̀kọ́ fèmí hasadu ni òun tún wọ́n tún fi ẹ̀jẹ̀ wà burúkú ni o mọ nǹkan ló wọ́n tó wá wọ́n tó ní tọ́lọ́ dákun fún ọmọ tó fún ní mọ́tò yìí dákun máa kó wa máa kókó kà lọ́wọ́ kókó kà òun yẹn ni mi ò ní ìrìn sáà o kó ní mọ́ni má onímọ̀ kó kó kẹ́ onímọ̀ kó lọ́dọ̀ ń lọ gáà hasadu ni kẹ́ni má nìyí ni àwọn tọrọ jẹ ẹ̀rọ ògbólógbò ló dá àbá orí ọlọ́run pọ̀ ọlọ́run lè ṣe fún ọdún tó lè mú ó ń tàn lọ bẹ́ẹ̀ ṣe lọ́wọ́ náà tó lọ́wọ́ akọ́lé kan mú ọ. wà lùbọ́gbọ́dù ìyẹmẹ́ni ìyẹmẹ́ni kó ìyọ ọmọ ènìyàn láì ní ìdìgbò dá wọ̀rú ìyàtòlì fọ́bùlì alàlùbọ́yìrì wọ̀rú ìyàtòlì fọ́bùlì kọ́ máa rí pé wọ́n lọ lọ́la lórí ẹ̀kejì kọ́ ọmọ ajé tó wọ̀rọ̀ lọ́lá lórí ẹnì kejì wa tí ò dánù wàlhámùzù wàlhámùzù hámùzù ni kọkẹ́ máa gbá mùsùlùmí lóòrò dúró lábọ́wọ́ lórí náà ọmọ àdáwọ̀ ọmọ àdánwò ọmọ àní mùsùlùmí lára pẹ̀lú ọ̀rẹ́ láàmùsùn ní kọ́mọ bẹ́ẹ̀ rẹ dábàá tàní sí mùsùlùmí lára ìwà abúlé wáyé ní kúlì hùmọ́dà tí alihámùsùn ní kíyàn pa kíyàn fọ́ ètò ìgbà ya kéèyàn fi ní mùsùlùmí lára aláàmùsù ni kéèyàn fẹnu ní lára ìwà bú ni wọ́n ti lọ́n kírun ìwọ lè wúlò dáhùn láyé bámi lára rẹ̀ wọ́n lè ábàtì ìmọ̀sìn tí òtútù òwúlò wọ́n sọ̀kùrí yà ìmọ̀ afẹ́gbẹ́ ti yẹ̀yẹ́ ní zìnà ìwà burúkú ni wọ́n náà zọrọ̀ ilẹ̀ àjìnàbíyà kẹ́ni tí kí kọ́kùnrin máa wo obìnrin aláìlẹ́tọ̀ rẹ̀ kó obìnrin náà máa wo ọkùnrin aláìlẹ́tọ̀ rẹ̀ wá tí ò dání àbí wọ́n ti tà lọ́wọ́ bí kàdá ni akọ́ máa gbọ́ ohun obìnrin olóbìnrin ọmọ wa gba pẹ́ látara ọ̀rọ̀ ẹnu rẹ̀ wá tí ò dání wà á kìlò àmúwárì ní a sì lè rọ́lẹ́rì tí ìbí sí tó gbowó lọ́wọ́ àwọn ènìyàn láì jẹ́ kí wọ́n yọ̀ǹda tí wọ́n àwọn tí àwọn mẹ́gẹ́ tí ò fẹ́ fọ́rọ́ wọn wá ti jú fọ́rọ́ owó owó tí ò dáná náà bá gbà wọ̀lẹ̀ ákìlù lè ṣàfà àbí kí a máa tọwọ́ jẹun wọ̀lẹ̀ ákìlù lè máa tọwọ́ jẹun wọ́n tí ò dáná pẹ̀lú nísìn àwọn bí díìnì àbí kí máa pẹ̀sìn jẹun ilé kọ́ àbáfinú bàbá àná ìwọ̀n pẹ̀sìn jẹun ìwọ̀n gbòòrò àwọn èèyàn ọ̀yìn aró bí ìpówó ohun bí kówó ẹ̀sìn àwọn nání ilé ìwà burúkú tí wọ́n pọ̀ ní ṣe lóde and ask you to be dean ìfẹ̀sùn jẹun owó léwu ọ̀rẹ́ kìí àmọ́ o wà dàbíru sọláàtì ẹ̀nà ọ̀pọ̀ àti àbí kí ìyàmọ̀ àti ìrùn ó ń kí ilé òótọ́ ṣùgbọ́n àṣìkò ẹ̀kọ́ ní kí ìwà burúkú ni wọlá yẹ ṣe ìlòlà ó sọ ṣùgbọ́n kò fà á ṣèké ìmújáyé àbáyé kò tọ́kì ìyàwó ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ àwọn adé àwọn olórúkọ tó ń lọ ní. àwọn ọkọ̀ fún un kò já kí àwọn ọlọ́rẹ̀ lọ́kùnrin lóbìnrin lókè ọ̀rẹ́ rẹ náà nìwọ ìdè kí ni ọ̀nà lọ́kùnrin wà o ìdè kí ni kò gírí ọ. àwọn ọ̀rẹ́ tó ń bá wù ló mú àwọn aṣọ tó wọ̀ fear of God seven cement twenty nineteen twenty twenty. àlọ́ kí ló ń sọ fọ́ọ̀lù kan ọ̀tún àti àwọn ọ̀làwọ̀ náà lórí ìjà. ìyẹn náà tẹ̀ àríkèsè náà àwọn tí ó wù ọ́ wọn náà lọ ń lagun tí wọn bẹ́ẹ̀ni sọ wà tí ló kàn rí rẹ̀ tí àwọn oníbi ayé bá wù ọ́ máa wà tán náà tí ìwọ̀n bá ní mẹ́tọ́lá àti máa lọ wá sẹ́kìn àbùmọ̀jọ ọ̀rẹ́ tí èèyàn bá ń gbé káàkiri ìṣe tí wọn ò bá tiẹ̀ mú ẹ̀dẹ̀dẹ̀ so wọn ní kí ẹ̀rọ báwọn ẹni gún ní olórí pa tí ọgbọ ọdọ rẹ kòtò ọgbọ lọyọ báwọn ọ̀rẹ́ rẹ tálẹpì àwọn náà mú ọ súnmọ́ ni àbí iná kí wọn máa ọpọlọdù sápítà orí àwọn pléyà àwọn kẹmíkà bẹ́ẹ̀ àwọn àwọn tó ọba ti ń bẹbẹ kí àwọn kòwé àti máa ọpọlọdù àwọn ọkàṣì àwọn kẹmíkà dùgbò ìdúró tó ìyẹn gbọ́dọ̀ ṣọ́ra pẹ̀lú kí sún ọba tó bá ṣèkéyìn ìbá kí kì í oníjìnà ṣe wà láàmú jáàlá sásùhù àbí ìmáa bá a jòkó lè bọ́yẹ̀rì ìdọ̀rúnrọ̀ láì jẹ́ pé bóyá àmàdàgbọ̀ dàrúrí kan ló tìyàn bá a jòkó bóyá mọ̀lẹ́bí ni bóyá alábàgbé ni àbí kíní kẹtẹ́yìn ò lè fáwọn. wọ́n láyé kí wọ́n rí bẹ́ẹ̀ ni wọ́n na kí ní àbí sákọ̀tì lọ́kọ̀lẹ̀ láti mọ́ wà ní wọn ọ̀dà yìí mọ́ wà ní àwọn tí ó sí ọ kọ́dà bínú sí ọ tí bọ́lá wọn sọ̀rọ̀ ló pè é kéèyàn sọ̀rọ̀ amadu olú pè kéèyàn sọ̀rọ̀ ni. ok nínú kí èèyàn sọ̀rọ̀ sí ọ kéèyàn bú ọ olójú àbúrò bú ọ ọdún àbúọ ẹ̀rẹ̀ ojú ọdún ẹ̀gbádẹ́sì rẹ̀ ọdún ẹ̀gbádẹ́sì ìyọ̀ nípa pé èèyàn ń wáyọ̀ ọdún èèyàn tí ẹ̀rọ àpọ̀lọ́ lẹ́wọ̀ pẹ̀lú

ọlọ́run òbíṣe ọlọ́run ló yẹ ká wá yọnu wọn jù tí mú mi ní bá dé ìròyìn wọn. ọ̀pọ̀ rẹ̀ ayé sọ́lá tó sọ́lá ọlọ́run sọ pé látọ̀ akẹ́rì bá fúló kí ń fi máa fi ẹ̀sùn fàlẹ̀. a ní tẹ̀lé da ọlọ́run tó ipa fẹ́fẹ́ wọn. wọ́n láyé ẹ̀jọ̀ là kọ́ fún mùsùlùmí ayé fún mùsùlùmí kọ́ lọ ìfẹ́ra fìlà ìfẹ́wọ̀ ṣọ̀kan ọbẹ̀ dáwọ́ sí kìíní kan láyé tí èèyàn máa ń dáwọ́ sí sọ ti ṣe ìbéèrè pé sọ́nà ni ọ lè dáwọ́ sí àbọ̀lọ̀ ni ọmọ dáwọ́ sí. wà láàyè èlò ìlàwó àyàn fàálà fi ìlànà àtẹ ìyá àdánà ṣùkùnà lọ́ọ̀sì ọkọ̀ọ̀kọ̀ gbọ́dọ̀ bèrè kí nìdájọ́ lọ. wọ́n yẹ kí ọ̀nà ìlànà àwọn mọ̀ ويقتدي بالمتبعين لسنة محمد طبعا في راس يزيغ ما بزيغ لو اني بجيو اما هالو سنة يا الله بي لو اما حبيب اما بكمو 953 لين هجرة مدى الحبب ما مدى يا زاي يو اني قام يسي بزيغ نقبع لما يسي اما بزيغ لو العلمة او عفاء ويقتدي بالمتبعين بسنة محمد صلى الله عليه وسلم àwọn tí ń tẹ̀lé súnà náà ní ọ̀rọ̀ sì dé lọ́wọ́ wọn yìí ẹ̀lẹ́bí ni ètò lúra lẹ́tọ̀ àtìlá àwọn ni ó ti ọlọ sí pé ọlọ́ni ọ̀tẹ̀lé wọ́n nàka wọ́n nàka wọ́n nàka ojú ọ̀nà lọ fún ọ wọ́n yẹ ẹ̀zẹ̀rú nà mí ní tìbá ìṣẹ̀tàn wọ́n ní kọ́ àwọn tí wọ́n ti táyọ̀ ti bàjẹ́ mọ́lẹ̀kì tí wọ́n kó wù ọ́ aláyé bàjẹ́ èèyàn ó lè jẹ́ mùsùlùmí o ilé tẹ̀lé rí o ayé wọn ti bàjẹ́ mẹ́tẹ̀ kí ìṣe sí àwọn táyé wọn ti bàjẹ́ bí wàá wù ọ́ àlẹ́bí tó àmọ́ àrùhùn ti gbọ́dọ̀ ti tọ́ àbùlà aláyé wọn bàjẹ́ àbẹ̀kọ̀ kí ló bàjẹ́ jẹ́ nígbà tí gbogbo ìgbésí ayé wọn kì í sí inú ẹ̀sìn wọn ná sí ẹni tí wọ́n jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ìgbésí ayé rẹ̀ ẹ̀sìn ní máa ń ná sí tí ò ní ta tí ò ní tí ò lẹ́sìn ní ló ń ná sí ààrẹ ìbàjẹ́ wọ́n ní wọ́n ń tọ̀ kí ẹ tẹ̀lé wọn o láwọn tá àwọn olùkọ́ fàyà àtìrọ́tà ẹwà wo wọn o fàyà àtìrọ́tà ẹwà wo wọn wọ̀nyá tún yàgò kàìm ẹwà wo ní wọ́n ṣe sunkún أن يوفقنا باتباع سنة نبينا وشفيعنا وسيدنا محمد لك هو قوة ولو قالت لي إلى أبا محمد النبي واحد أنا توسي كوا أنا تنجي كنا لو دعوة محمد عبد الله صلى الله عليه وسلم لا يلي مقدما هو فهو كده فصل في الطهارة هذا هو الصلاة يبقى نتعمل الطهارة قسمان a àrí ìmára ọ̀nà méjìlá máa ń gbà mara tó hádà sí alhádà ní ìròyìn ìtẹ́lẹ́sẹ̀ hádà tó tó ní hádà ìròyìn náà sí bá tó ń bẹ láyà ẹ̀ ní lè kí o ẹ ìròyìn ìfẹ́ látọ̀jú ẹni sọ̀rọ̀ lórí ọ̀rẹ́ ọ̀rẹ́ dáadáa ó lọ gbàgbà wa fásilẹ̀ ṣùgbọ́n ẹ̀dẹ̀ rà á pè á pè ní ìròyìn kan ẹni tí ìròyìn náà bá ti ń bẹ lára rẹ̀ kò ní lè fẹ̀sẹ̀ lọ lẹ́sìn tí ìmọ̀ràn jẹ́ májẹ̀ tó a gbọ́dọ̀ mára kò ní hàdà wà sọ̀rọ̀ ẹ̀rọ tó kọ́ àbá sí àti ìmọ̀ràn kò ní ẹ̀gbìn bí ìgbẹ́ bí ìtọ̀ bí ìṣó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wà láyé tó ṣòro jẹ́ mi ẹ̀rọ àti ìtọ̀ arẹ́rọ̀tò hadà àti ìtọ̀ arẹ́rọ̀tò kábàdì a lè rí mára fò ilẹ̀ bìnnìmá ìsọ̀rẹ̀ omi mímọ́ àdéhọ́ lálẹ́ fi ṣe tọ̀ arẹ́rọ̀tò hadà omi mímọ́ náà láti lè fi ṣe tọ̀ arẹ́rọ̀tò kábàdì tí omi mímọ́ omi orin tí kò máa

ó lówó lò méjì ó máa ń tún lè máa nǹkan mi òwò lẹ́bí olóore tó lẹ́gbẹ́ lẹ́nu ìgbàgbọ́ yẹn lọ àwòrán àwọn olùgbàjẹ́ àwòtọ́ àmọ̀wò ìtọ́wò olùgbàjẹ́ àwòrán ìhà tòun bẹ́ẹ̀ náà ni òórùn olùgbàjẹ́ bìmẹ́ ìfàárí kò wú bọ́ọ̀lù kí ló lè mú omi jẹ́ tán olómi tí ó má kájákájá kúrò ní inú nǹkan tí kì í sábà bẹ pẹ̀lú mi lẹ́nu bẹ àwọn nǹkan mi bẹ ní máa ń sábà bẹ pẹ̀lú mi àyẹ̀wò mi kí á rí àwọn ọ̀lẹ́ ìlera rẹ̀ lọ́dọ̀ àyẹ̀wò mi ká rí àtọ́wò tọ́wò ìgbẹ́lẹ̀ ní kíni lábẹ́ yóò kọ́ mọ́mọ́ yẹn máa kó níbi tá a sábà rí pẹ̀lú mi bíi tá a omi tí wọ́n fi orin omi ó sábà bomi abẹ́bẹ́ni káwọn mi dá láàrin àdàdé sómi gàrí ìsúmáyé omi sómi yẹn gbọ́dọ̀ mọ́kọ́ omi yẹn gbọ́dọ̀ mọ́kọ́ níbi nǹkan tó gbé ìfààrí kò wú bọ́ọ̀lì bákan wọn àtúnmí ẹsẹ fámìlì kàzáì bí epo epo ní pàtàkì jùlọ epo fífà tí fámìlì mi omi tí ó domi tó má ó gbọ́dọ̀ mọ́kànlá gàkó lóbi irú epo wọ́n sáà mi ní bíi bọ́tà àbí òwòwò bọ́tà wọ́n kò sá fúnnù ọ̀yọ́ wà ní ìgbàlú tó kílẹ̀ kílẹ̀ kílẹ̀ mọ́rí yóò mọ̀ níwẹ̀ lórí inú omi ní ẹ̀rù owó mi fi ń ṣe ìmára wà dáńsámi bọ́tà náà ti máa dáńsámù náà nígbìn òun náà ní sáfúnnù dáńsámù jáde pé ní kábẹ́ níbi gírísì pẹ̀lú ó gbọ́dọ̀ má kó níbi wà àwọn ìkọ́láwọn wàlíwázáì wázáì ìran èrédì kan ní máa sábà mú yẹn lára ní máa sábà jẹ́ bí ìdọ̀tí ni wọ́n wá wà lóba ẹ̀rọ sùn ó bẹ jẹun táwọn yẹn máa ń pè ní ẹgbẹ́ fún gbọ́dọ̀ máa ń pè ní ọkọ̀ ìjọba máa ń pè lápá ó bá ti wọ́n bá fi irú àwọn kan kọ́ ìlànà ìbá bó lápá lápá èèpo rẹ̀ ń kọ́ kí wọ́n á dàgbà nínú wọ́n ní e, e, omi gbọ́dọ̀ mọ́kùnrin nǹkan mọ́ wọ́n sọ àbúrò ní kọ́dà ọ̀sẹ̀ ya na ọmọ ti ṣe o àbí sí ìmọ̀ sí ọ̀sẹ̀ ẹgbẹ́ rẹ̀ sí omi tó mọ́ ni bẹ́ẹ̀ bá ṣe èpo omi lọ́sẹ̀ ẹ̀wọ̀n àníkò omi bẹ́ẹ̀ bá ṣe èpo omi oyin sí àlùwàlá ẹ̀ oní àgbò olókùnkùn fọ́sọ́tọ́ ẹ̀sọ̀ iná àbúrẹ̀ ní ara mi ṣe gbóṣù ọ̀hún ọmọ sí bẹ́ẹ̀ wọ́n lè wọ́n sẹ́fì àbí gbogbo ní àńlẹ́dọ̀ sí ẹ̀ gbọdọ̀ fún sínú omi wọn náà àwòhí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀ gbọdọ̀ fún sínú omi gbogbo sínú omi jẹ́ rẹ́rẹ́ fún mi náà ṣùgbọ́n wọ́n lẹ́ bá àtẹ̀lé sọ̀rọ̀ kò sáburú kí ẹfọ omi sí ẹ̀pẹ̀ ń bẹnu ẹ̀ sí ìnara wàlhámàtì hámà onítàlẹ̀pẹ̀ ní bí ìtọ́jú máa ń sàn sábà ìlú báyìí bí ebi bí bí ẹ̀kọ́ fọ́rí máa ń jẹ́ láwọn lẹ́lẹ̀ mi pẹ̀lú sí so àwọn ilẹ̀ yẹn tó bá tó bẹ̀rẹ̀ lómi jáde ẹ̀ lè fi omi yẹn kẹ́ fi ṣe ìmara wà sábà ọmọ omi tí ó tó tara ilẹ̀ àmà jáde wọlé máa mà bámà mà wọlé sáà mọ̀ ọ̀dọ̀ lókè láwọn ọ̀dọ̀ ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ ẹ̀dẹ̀ ńkọ́ àmà ní ìbẹ́ńlẹ̀lẹ̀ omi tí wọ́n tara ilẹ̀ àmà jáde ńkọ́ ó lè má má bí omi bòmí alẹ́ sọ́ni ẹ má ta nípa má bá lè ṣe òdó ẹ̀ ṣe òdó wọlé ẹ̀ẹ́dọ́rù àbomi tí ó tara yẹ̀pẹ̀ búlọ́ọ̀kù jáde àjọrù búlọ́ọ̀kù mi jẹ́ wọ́n àwọn nǹkan ẹ̀rọ kó sómi kò bá omi jẹ́ wọn náà wì bí ẹ̀bẹ̀rẹ̀ fọ́sùlù àfáàní níta tó gbọdọ̀ wá mà níta lọ́kà yìí òní afáàlà yìí fi káńgbé mi wọn náà ní gbọdọ̀ tó lóun ṣe ògùn mọ́ ó wá ká ìlà tàáyà láti nàjà àsàtù ìlà tàáyà láti nàjà aṣọ lórí ìtẹ́fẹ́ sí wọn mo wá ń sọ pé aṣọ yìí ń bẹ níbi tí. ẹ̀dí ń bẹ níbi tí ń náà sọ yìí mo pé ìgbẹ́ ń bẹ níbi yìí mo pé bẹ ní ibi aṣọ yìí mo sì máa bí kó wà wọn ìbá tẹ ń bẹ lára àwọn ń bẹ lára kí ṣe ha àá lọ fọ bí ẹ̀gbẹ́ kó láti dámà ìta ṣúrọ̀ pé ẹ̀gbìn ń bẹ́ẹ̀ ní láyà wa ni wọ́n náà aṣọ wa ìta bá ṣe bẹ́ẹ̀ ẹ̀gbìn tó tọ̀ sí èdè èdè ká sọ ni. ẹ̀rọ ìgbẹ́ náà gbó sílẹ̀ màhálù ẹgbẹ́ dandan ní àálọ́ ọ̀pọ̀ pẹ̀lú ìgbàta ẹ̀yà àti nàjàṣà tí ẹ̀gbìn bá ti wà níbi kan á sì rí ìnáwó síbi tí ẹ̀gbìn wà gbó sílẹ̀ màhálù ẹ̀ a ah, níbi àti fọgbọ́n sọ ibi tẹ́ gbé wà ní kẹ́ríkẹ́rí rẹ̀ káàbọ̀ ṣùgbọ́n o fàílì nìkan bà sáàtì aṣọ pé wọ́n ti tọ̀ lára aṣọ yìí níbo ló wá tọ̀ sí ṣe ibi báyìí ni àbí ibi báyìí ni wọ́n tọ̀ sáṣọ a sì mọ̀ kí ni a mọ̀ pé ìtọ́ mẹ́lára ṣùgbọ́n ilé tábà sáàtì a lè náwó ní ìtọ́wà kí ni káṣíwá sáyé wọ́n tó fi ọ̀wọ́ kí lè ṣe ẹ máa bọ̀ lájú ọwọ́ mi kí wọ́n ṣe ogbẹ̀ ogbẹ̀ kọ́lẹ̀ kí wọ́n adé yẹn. Màtí ẹ̀ ti sọ. Lẹ́nu ọkọ̀ ti kẹ́ fọ aṣọ tí gbogbo aṣọ tó mọ yàrá sí. Tí ẹ bá mọ bí jí ìgbéwà gẹ́gẹ́ báyìí. Kò sí ìlànà wà ní ní ẹ̀ẹ́dẹ́ méjì ẹ̀rí tọ̀tún sáńsọ́ yóò níbo ni nígbà ìwòtọ̀ àwọn ọmọ ní ìtọ́wà bàbá ní gòsílẹ̀ sọ́ọ̀bù kúlùú ẹ̀fọ́ gbogbo afọ́ ní o tí ẹ̀bá fọ́ gbogbo afọ́ ẹ̀ẹ̀lẹ́ ìfọ́sọ́ náà kí ó kẹ́ ẹ̀wà ṣọ́

ṣẹ́kà fi nàìjíríà ṣẹ́kì yìí ṣùgbọ́n ẹ̀wà mọ̀ bóyá sọ́nà kí ní kẹ́kọ̀ọ́ yá ẹ̀ẹ́dẹ́gbẹ́ kọ̀wá lókè ẹ̀tọ́ ọdọọdọ bẹ̀rẹ̀ pàṣẹ lọ́rùn ẹ̀ẹ́dẹ́gbẹ́ rẹ̀ pẹ̀lú ìtọ́ ajá ló ń kájú mi lórí mi àbíta jìlẹ̀ àbíta ẹ̀ẹ́dẹ́gbẹ́ ṣé ó ń yẹ̀lẹ̀ kẹ́lẹ̀ ẹ̀ ṣùgbọ́n bí ẹni gbàgbé ẹ̀ ti ṣúọ̀ ọ̀rọ̀ ẹ̀ lọ ọ̀nà èmi nìkan wẹ́tà fún ọ̀gbẹ́ rọ̀ nígbà tí ẹ̀ ṣúọ̀ kí ni bóyá ìgbé náà lẹ́gbẹ̀ẹ́ kọ́. ṣùgbọ́n o wà máa ń tẹ́tà kárọ̀ nàìjà tẹ́tà wà máa ń tẹ́tà ń lọ wà máa ń ẹ kí kí n lọ ìṣọ̀lá ń kí n lọ. ẹ wá wà lórí wọn mo mọ̀ sáńpọ̀ mọ̀ sọ̀rọ̀ ẹ̀fẹ̀ ìmọ̀ kan máa wà sí ìgbómi. wọ́n wà ní sọ́lá. ó sì bẹ lórí ìrún ọ̀sán ẹ̀já mú lọ ẹ̀já òun ẹ̀ máa tó lórí ọ̀nà ẹ̀jù ẹ̀dúdú ẹ̀rọ ọmọdé àgbàlagbà látàlá ọ̀sán ẹ̀ bá ti máa ẹ̀ bá ti sọ́nà ẹ̀ kọ̀tọ́ ẹ̀jà òun náà ni ẹ̀jà òun náà ni.

bá kéjù ni ẹ má wọlé ilé ayà kọ́ọ̀fà tó rú jẹ lọ báńkì àǹtí mọ́tà fún mọ́tà ìkéré yìí o ẹ lè ké bomi o kò dápọ̀ àwọn ìdáwọn àwọn àti bàbá tó fẹ́ lọ ẹ mẹ́ta wọn ẹ ti rẹ oye lóṣù náà lórí ẹgbẹ́ ẹ̀ka àwọn sátá fún mi lọ́yìn tó sọ̀rọ̀ kò sọ́kọ̀ rí oye lóṣù olùwà máa ń sọ ńlá yìí sọ̀rọ̀ wọn ni ilé ayà kọ́ọ̀fà tó rú nígbàtí ẹ máa pín tí ó tó sí èdè ní bíkì ẹ sì mọ̀. wọ́n ká fọ́jà lómi ẹwà àmọ́ orí táwọn náà sọ ó tó lè sí èdè táwọn náà lọ mú ẹ̀rí tí a fẹ́ jẹ ìjọba yìí táwọn náà yà ọ̀rí àmọ́ àádọ́ bá kúkú ẹ̀rí ẹ̀rí lé ẹ̀rí la múlò lọ́wọ́ o ẹ̀rí lè má ìlú ìgbó àti ìlú ìgbó sí o sọ wọn náà bẹ́ẹ̀ nínú oníṣòro lómi láì ní mọ̀lẹ́kẹ̀ ti ti rẹ̀ pé àti pàánù àṣọyọ̀ àbúrò wípé fúnra wọn ní àyàfi tẹ̀yìn bá ń bẹ̀rù kí àsìkò òun náà kó lọ ni. sẹ́ni náà àyàfi ti tẹ̀yìn bá bẹ̀rù pé àsìkò owó rẹ̀ tẹ́lẹ̀ ṣe ọ̀tọ́ à. ok wọ́n máa ń sọ náà sì á ẹ ti wá sí nǹkan. ẹ ti gbàgbé kékeré ni pé ẹ já ẹgbẹ́ mẹ́ra yín ẹgbẹ́ káfọ́ ẹgbẹ́ ẹgbẹ́ ara sọ̀rọ̀ ẹgbẹ́ ẹgbẹ́ mẹ́ra yí àbíkẹ́ ẹ̀bà náà jẹ́ bọ́ra ẹ̀hán rí pé ẹlẹ́gbẹ̀ẹ́ kan lára tẹ́ ẹ̀ tí gbé kúrò lára ẹ wá sí ìwọ̀n tuntun mú tán náà sì yá gbàgbé yá wọ́n tẹ̀sẹ̀ kẹ́rọ̀ bá àjẹ sẹ̀rà ẹwọ́n sọ́lá bọ̀ tán lẹ́ẹ̀kan tí ó mọ̀ yá sólẹ̀ kan tí yìí padà wá sálùwàlá àádà fi lè wá kùtù ìtàn kan bẹ̀ àbùwá ó ní nàìjíríà fi mẹ ní ara sọ̀rọ̀ sọ̀rọ̀ bí èsì rẹ̀ nígbà ìnínú èdè mẹ́lá ara sọ̀rọ̀ ni wọ̀ ilé ìgbìmọ̀ kan fi bìkítì rẹ̀ nàìjíríà fi a rí kí ìrìn aṣọ oníwà máa ń sọ́là ẹni wá fi nàìjíríà kí wọn ẹni wá fi ẹ̀sìn kí wọn náà sì yá láì lẹ́ni tó gbàgbé pé ẹ̀gbín bẹ lára yín wátàzẹ̀ kárò ẹwà rántí bá àdà sàlámì lẹ́yìn sálámà àádà èlò wákú lásìkò bá tí lọ ẹkùn rẹ̀ kí kí sì máa yẹ náà pẹ̀pẹ́ lórí lẹ́kí ẹ̀tọ́ asálámà ó wá dágbódágbó mẹ́ta àbọ̀ wọ́n ti tọ̀sí rẹ̀ kan àmì náà mẹ́kọ́ tó tọ̀sí wọ́n gbọ́ gbàgbé yẹn adùn ayé nígbà ẹ̀sùn òdù mi ò sì kẹsùn ìrìgbù rẹ̀ ìtumọ̀ ẹni pé wọ́n ti ń pàdé wá mọ́ pé agbára ti kí òun lórí aṣọ ẹ̀gbìn láǹtà áṣìlì ní ẹlẹ́sì òsì ìrọ̀lẹ́ tí o gbọ́ àṣà ti gbọ́ àwọn àti ìlànà ọjọ́ adá ní jáde wá fún ọjọ́ àti kó láti gbé lásìkò lórí mi àádá ìdìbò lásìkò ohun yẹn tí ẹ kí yẹn ò bá tì lọ ẹ tún ìrìn yẹn fọ́sùlù fọ́rọ́ ìdìbò àwọn ọ̀rọ̀ ayẹ̀rọ nígbà máa ń pè ní ọ̀rọ̀ yẹn ní ohun gbọ́dọ̀ máa ń gbà ní máa ń pè ní àbùkárù láwọn mọ́jà bí ní ẹni sọ́dọ̀ àbùkárù máa bẹ̀rẹ̀ síyà bàbá àgbà máa ń lò fún ọwọ́ àwọn ọ̀rọ̀ yẹn akọ́kọ́ gbọ́dọ̀ sàdá ní ẹ̀kọ́ bẹ̀rẹ̀ sí máa fi sàlùwàlá ọ̀gọ́ sùgbọ́n ìwádìí ká fọ ojú wa láti ibi tó ti bẹ̀rẹ̀ àmà láti ibi tí ojú ti bẹ̀rẹ̀ ká fọ débi tó parí sí ojú wa bẹ̀rẹ̀ láti láti ibi tí wọ́n ti parí bí débi tí irun ìgbà parí síbí ó bẹ̀rẹ̀ láti kéde ti parí síbí débi tí etí parí ká fọ ojú wa nínú ọ̀rọ̀ yẹn àdọ̀lá ni o ọ̀gọ́sùn ìyàdé yìí ká fọ àlìyádùn ọ̀rọ̀ àmẹ́jẹ́jì ìlànà mẹ́rùfà kọ́ yìí ni mẹ́rùfà kù níbi egbùgbù tí ń bẹ lọ́dẹ̀ mẹ́fà kù ewu tí wọ́n kéde ìbá ẹ̀ṣọ́ ẹ́ ìgúnpá ilé nǹkan tó ẹ fọ ọwọ́ ẹ jẹ́ bí egungun yìí ẹ ń pè ní mẹ́rùfà kù pẹ̀lú ìfẹ́ wọ́n fọ́ mẹ́jẹ́jì kàkọ́ kékeré mẹ́rùfà kọ́ yìí oyin ní sí so ẹ fọ ọwọ́ débẹ̀ wà mọ́sù àbúrò àti ẹ fọ gbogbo tó dà màlìkíyà ní ipa eré díẹ̀ o màlìkíyà wọn ni tí ẹ má ti báyìí ní màlìkíyà ẹ ní ẹ náà láwọ oyin ní sí àwọn ọmọ tó yà lẹ́lẹ́ mọ́sù àwọn màlìkí wọn gbọ́dọ̀ kẹfọ e ẹ ní àrà o omi ń bẹ̀rẹ̀ kó gbó sí ń sẹ́ irú kẹfà yìí ẹ yóò ká o kò má sọ ráṣọ lọ́tọ̀ ọ̀nà lẹ́yìn náà ọba sọ̀rọ̀ òjì lẹ́yìn ní kẹfọ́ ẹsẹ̀ méjèèjì ilẹ̀ ká àbẹ́yìn ní bí káàbù káàbù ní kókósẹ̀ kókó kọ́ba kókósẹ̀ yẹn méjèèjì wà dálùkù nínú màlìkí àwọn náà tún ní májẹ̀mú yìí kún májẹ̀mú àbí orígun àlọ́lá àwọn ọmọdé àbí mi ò nu kí wọ́n tẹ̀lé dálùkù ṣé mo lè lọ sí orí kí n lọ sí ọdún táwọn náà fún wa tábùlẹ̀. Ini di titik-titik cuma isyarat, cuma dia madam tu juga àǹfà mi ní ìsàgbìmẹ̀ wọ́n ní ìdálé kò sí mi. wọ́n mọ̀ bàrẹ̀ sí ara ẹ̀ o ètò ìfún yàtọ̀ mú mi kẹ́ mú kọ́ fún ọmọdé àti o fẹ́ gbọ́dọ̀ fọwọ́ bó dárí kò ní rọ́bẹ̀ kí ni àwọn àbọ̀wọ́ ó dá wà lọ́sọ̀nù mọ́tà fọmọ ìkèké gbọ́dọ̀ rọ́ọ̀bù àwọn oríṣi ẹbí ti ara yẹn kí a lọ tó bí ibi gẹ́gẹ́ gbé kí wọ́n lọ tó bí ibi gẹ́gẹ́ gbé kí ẹgbẹ́ pé tẹ́lọ́kà ń gbà lábá ètè ní gáṣíò ọ́n lẹ́gbẹ̀ ìdájúlù kọ́ ẹ máa da omi plus ẹ máa fọwọ́ pa ìfọwọ́ pa oríkì oríkì ara màlìkí àní òun gbá fún ẹ̀kọ́ orúkọ rẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́ ìdé ni àlùfáàrù kíákíá ọ̀ọ́sẹ̀ olúlọ́wọ́ ọwọ́ fọwọ́ ọfọjú bàbá kọ́ọ̀lù hello ọwọ́ dáhùn kọ́ọ̀mù 30 minutes

tí a fẹ́ bẹ̀rẹ̀ àlọ́lá wọn súnà mẹ́súnà nílùú òdó ni gọ́ọ̀sù ìyàdé ní káfọwọ́ méjèèjì ìlẹ́lùkù wáyé ni lọ́sọ́lá kú òkà ilẹ̀ ẹ̀mọ́ ni kí náà tẹ̀lé kúrò tí a bá gbà yín fún ìgbà tí a tẹ̀lé kúrò kú òkè lọ́wọ́ ẹ̀dì ẹ̀dà ọkùn kí ẹ̀dà kúrò kúrò kúrò ẹ gbọ́gbọ́ ilẹ̀ gan kúrò ní kúrò kẹ́lẹ́ máa ń bẹ̀ ojú ìmọ̀ ìtura fún ẹ̀ ẹ̀sùn mẹ́rin lórí kan lórí mẹ́fà mẹ́ta mo lè gbọ́ egbò bí àwọn ọ̀rọ̀ kúrò ní egbò tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ tọ́ǹbù wa ìka iná gbogbo lè kí ni gbọ́ ẹ̀ka ẹ̀ka ẹ̀yìn wa pàtàkì egbò tí ń bẹ ní bí mẹ́tẹ̀lẹ́ fún ọ̀nà àgbà ẹkù tí wọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́ kékeré fẹ́ẹ̀sì ọ̀rẹ́gẹ́ni kúrú sóòrò náà tèwé àní àlùkúwòrò àní àlùkòrò kọ́wọ́n pé kò wáyé ní ọ́sọ́fẹ̀ gbọ́gbẹ́ tí kò wáyé kú kàrà wọn. Ìgbọ́n mi ní ọ̀rọ̀ ìṣòro ìjọba mi. ìjọba àtẹ́wò ní àlùkò àlùkò wà lùkò sùúrù lórí àlùkò wà lùkò sùúrù. ní ẹ̀sẹ̀ náà ní bá fẹ́ ṣe ẹ̀kẹ́ ní egbò bá ń bá ṣe ní àlùkò búrò ní bá fẹ́ ṣe ẹ̀kẹ́ ní pẹ̀lú ìjọba lẹ́yìn òkú. sọ náà pé ọdún náà ti rẹ̀ lẹ́yìn àlùkò ọ̀rọ̀ ẹ̀kọ́ yìí wọ̀ lábá máa ń gbé nǹkan méjì wọn máa ń gbé sí máa pàdé wọn ní àyè àbàwà àti àbàwà. Náà ṣé àkùnrin wò ni? Wọ́n ní àbàwà wọ́n ti lọ tó ìsinmi àbù. Bẹ́ẹ̀ni wẹ́rẹ̀ ní orí àdìmọ̀ àrùn fún òkà ní ẹgbẹ́. Kúrú sí òkà ń bẹ̀. Wọ́n ti hàn والكرسوم أواني القرآن كده كون جيرا جانيو ولكن كده كلو أتان تقوى كرسومكم ولكن كده كده جاتيش sọ́dọ̀ wáyé inú súnà àlùwàlá ni gọ́ọ̀sìlò lìyàdé ní tọ́fọwọ́ wa méjèèjì ìlẹ̀lùkú ayé débi kú ùn méjèèjì wa ẹ̀yìn dàṣòro rẹ̀ nígbàtà bá bẹ̀rẹ̀ sí máa sàrọ̀lá wàlìmàdìmádẹ́tú káyọ ẹnùnù wàlìsì ìṣẹ́kú káfíní sí imú wa wàlìsì ìsáàrú káfíní jáde súnà yẹn wọ̀rọ̀dù mẹ́sẹ̀rọ̀ àti káfọ́ ọwọ́ párí lọ sẹ́yìn káwá dá padà sí wájú padà súnà yẹn ومسح الأذن كفو من طائر الأذنين كفو من طائر سوى مجدي سنن وتجديد الماء لهما قد يكون مسافي طائر أصف من طائر في سنن wàtẹ̀mkìrì kẹ́tò ó tẹ̀léra wọn sákọ́kọ́ fọdú sáájú ọwọ́ sáájú erí sáájú ẹsẹ̀ ẹwà gbọ́ wà mọ́ nàfi àfàrùdọ́n ẹgbẹ́gbẹ́ lé yóò wà mọ́ nàfi àfàrùdọ́n ní àádọ́ èyí ẹ̀ ń ṣe àlùwàlá lọ ẹ̀dùwà ẹgbẹ́ bí fọwọ́ ẹfọjú ẹ̀kẹ́ wá lọ sí ìpanu ẹwà gbàgbé ìfọwọ́dé ìgbúpa bẹ́ẹ̀ fárúdù alákọ̀ọ́ni báwo ló dùnmọ́ ìdá ìdá kọ́ńtì náà fẹ́lá báwo sì ló wùdú àpò wà á yẹ̀dí akọ́ńtì náà lọ wà á mú sàhú bèrè wà jùlọ. so àwọn oríkèéríkè ara mẹ́rin náà lẹ́kọ̀ọ́ bá àwọn ìfọ̀rọ̀ àìsọ̀rọ̀ àti fọ̀rọ̀ àìsọ̀rọ̀ àní àfẹ́kì àkárò òdò. so àbáyé wà mẹ́rin náà sí ìyàpá òdò ẹ ti ń ṣe òdú lọ ẹ ti wá ọ̀pọ̀dún tán ẹ wá fò ẹ̀fọ́fẹ́ ẹ̀rántí ṣe ẹ̀rántí fapá fẹ̀yìn tẹ̀lẹ̀ kẹrọ hú bí lìkúrú bì pẹ̀pẹ́ nígbà tẹ wà nípò pé ń parí lọ́wọ́ lẹ́rántí tẹ̀bí ìparí súnmọ́ ìfọ́ akálẹ̀kọ́ ni kíákíá ẹ̀dá ìparí dúró kí lè fi mẹ́rin sí fàálà ẹ lọ fọwọ́ pa ẹ lọ fọ ọwọ́ ẹ̀ wà máa bá àdàwọ̀ ẹ wà tó orí lẹ́pàá. ẹ̀rí ẹ̀lẹ̀ ẹwà tó fọwọ́ sí ìfọ ọwọ́ àdúgbò ẹwà tún ọwọ́ sí wà máa bá sí sí ẹ̀gbọ́ ẹ̀ẹ́tùpá wọ ìntọ́ọ̀lá ṣùgbọ́n o tó yẹ pé ó ti pẹ́sẹ̀ àti ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ti fọ́ ẹsẹ̀ kánga ẹ̀jẹ̀ parí ẹ̀rọ látà ẹ̀tọ́ ara sí à ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ṣe ní ìmọ̀ sí ìmọ̀ ìyẹ̀fọ́ ọ akáàrí mẹ́ ó ní irú yóò fàáìlà wú wáìdà wú ẹ̀ẹ́kàn tó apá ọ̀nà kan mẹ́rin ẹ̀ẹ́dọ̀ bọ̀ ṣẹ́gbọ́nìtì ó ní ṣùgbọ́n bá kí mà kí ẹ ti wá tán bí àrọ̀ láyẹ̀ ẹ̀ṣẹ́ ẹ ti lọ sọ̀rọ̀ láyẹ̀ kí o ẹ̀ẹ́dẹ̀ ti ẹ̀rọ láti kiri tí ẹ̀ fọ apá yín ẹ̀ẹ́dẹ̀ ní nípẹ́ nípẹ́ nípẹ́ ẹ̀dá làásẹ̀ nù ẹgbẹ́ tó dóòlì lápèjú ẹwà ṣe òun tó lápèjú àti ẹwà fọdúká ẹwà fò lọ sí ẹ̀pá ẹ̀pẹ́ wà lórí orí rẹ̀ sí láti kílẹ̀ sí ẹ̀sùn ọpá ẹ̀sùn ẹ̀sùn ẹ̀sùn orípa ẹ̀wà wá ìṣòro tó mọ̀ kí ìyẹn mọ̀ sọ́gbà kò pẹ́ sí àbíkí mi tẹ́ kí o tán ẹ kàn sí ilé ṣe ẹrù òdò nẹ́kàn mú mi ẹ fi sọ apá nìkan wàhálà máa sọ́lá kọ́bùlà ẹ wà tún ìròyìn ẹ̀kí tó pé níta ìgbàgbé tẹ̀ ṣe níbi ẹ̀rọ láwọn ọ̀ràn yẹn àlùláàbì ṣùgbọ́n o wẹ̀yìn ìtàrọ́ka súnmọ̀ tẹ̀ tí ó rẹ́gbẹ́ súnmọ̀ lẹ gbàgbé ẹ̀rọ سنة العمل ينوم ويجود فعلها ẹwà tílẹ̀yìn àti ẹkí wọn tọ́tí ẹwà ìmọ̀ yọ́nà lò fún sọ̀lá tí wọ́n ṣe yìí ẹ̀ẹ́tún ìyọ́nà nù ẹ̀rọ tún yọ lẹ́yìn tẹ̀lé kí wọ́n tọ́tí ẹwà tí wọ́n kí tẹ́tù wọ́n kí wà láyọ̀ ẹ̀dù sọ̀lá ẹ̀ẹ́lẹ́tún wọ́n kí ẹ̀ẹ́lẹ́tún wọ́n kí ẹ̀ẹ́ṣẹ̀ òdúró lọ ẹwà dàgbé ọ̀rọ̀ ẹ̀yàn nínú àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ẹ̀rọ àwọn tí lẹ́yìn tẹ́lẹ̀ kí wọ́n tán ẹ̀rọ nígbà tí tún wùdú mi ṣe kí lẹ́ ṣe iṣẹ́ ìṣe o lè ká gángan lẹ́ẹ̀lọ fún ṣe ẹwà tó wù yẹn kí n torí pé ọ̀rọ̀ yẹn àwọn ní ọ̀rọ̀ yẹn wùdú rí kiri òun lẹ̀ ṣe wọ́n ti súnà ní ẹgbẹ́ ilẹ̀ lọ súnà wùdú òbí kí ni lè kẹ́ ẹyọ nínú lè kẹ́ fínú àwọn súnà yókù iṣẹ́ kẹsẹ̀ ni wípé lẹ́yìn tẹ́ ẹ rákìún ẹ lọ tó súnà ẹ̀ tó ṣe mọ òdó yẹn kẹ́lẹ́ bá ṣe níbi kí n ní o èso sì báyìí wà lẹ́tí kìíní wà láyé ẹ̀dùn sọ̀lá ẹ̀ lẹ́tún yẹn kí. ó ní wà máa ń lọ́sí aláàmù àṣẹ ẹni tí ó bá ń kí wọn ó wá gbàgbé ààrẹ tí a tó yẹ kó mọ kó fọ̀ lára ẹsẹ̀ níbi ìlàmù àní tí ó tí ó mọ ṣáà wọ́n ti ń kí wọn tí wọ́n bá tó ṣe òdù tí ò bá fọ̀ bìkan tí wọ́n ti ń lọ́sọ̀rọ̀ ní wọ́n dá sáyìn alùpàdé àárọ̀fẹ́ ilé ẹ̀tọ́ owó mẹ́ta nínú kò sílẹ̀ kò kàwẹ́lẹ̀ ẹ̀yẹ kí dèdè tí yóò máa hà lára ẹ̀sẹ̀ rẹ̀ tí ó pọ̀ àbí lára ọwọ́ rẹ̀ tí ó pọ̀ ó wá rí àbó padà wá gbàgbé àti fọ́ gbàfàlà ha wá dà ha. pẹ̀lẹ́sì ihun nìkan lẹ́ẹ̀ tún fún ẹ̀mí tún ìlú mi ṣe máa ṣe sẹ́mọ́ ṣe wáyé ọ̀dọ̀ fáwọn ọ̀rọ̀ wá pẹ́ sí ẹ̀ lọ níwọ̀n tẹ́ ẹ bá ṣe kí wọn. àmì wá sí òbò bí ní ìyẹ̀ tí ẹ ń máa ní ẹgbẹ́ mi kọ̀m̀pìtì òdù yẹn ṣe. wọ́n sọ lẹ́kọ́bùlẹ̀ bẹ́ẹ̀líkà bàbá kẹ́ ẹ tó lẹ́yìn kẹ́ ẹ tó máa ti pé àgbàgbé apá kan nu ẹ̀ṣẹ̀ fẹ́ fọ̀ lẹ́wà rí pé ẹ ti kọ́kọ́ bí òdù yẹn kí n kọ́. àádà ẹ tún òdù yẹn ṣe kúlọ́bà ọ̀là yóò ṣe pé ẹ tún òdù yẹn lẹ́wà sí ẹwà tún ìrún náà kì ومن تذكر المزمرة أتذكيهم سنة بيت يمكن الله أشياء وجود ما شيء إيما آما ينن والاستنشاق آم آما آما فمتم بعد أن شرع في الوجه من وين أنا أنا بدو أسمع فدين وين أنا أنت وتقول له أدي فوتا وين زين أوابد أبوي أبوي جبين فوجي إنه ẹ̀ẹ́dínmi ẹ̀yọ́nùnù ẹ̀ẹ́dínmi ẹ̀ẹ́fínmú tí ẹ wà ní ẹ́sọ́pù ìmọ̀ afọ́jú dẹ̀ fọ́jú wà lọ yọ́nùnù ẹmọ́sọ̀bẹ̀ fàlà yọrù jẹ́ òun ilé yà ẹ máa bá ọ̀rọ̀ ayé lọ ẹ máa nílẹ̀ tí wá tún mádùmọ́dọ̀ sí mọ́ ẹ nílẹ̀ tún ìsìnṣá kù sí mọ́ bá wòdó àwò áfà àlùbàlá ẹ̀wà lè yọnu yẹnu kẹ́ ṣe ìfihàn. bákan náà tó ń bẹnu uh, ìwé báńkì parí bẹ̀rẹ̀ ṣàlá ìwé báńkì náà parí. àbáyé nínú àwọn nǹkan tó a tó gbọdọ̀ ṣe ló wà bẹ́ẹ̀ lọ. Nàám? Ó ti parí mi. Fàdọ́ ìlú àwọn nǹkan tó jẹ́ kan súnà ráwa ní kí ọmọ tún fàdárí lójú táwọn afáfẹ́ lápọ̀lọ́fẹ́ súnà ló ní kò kà tó lẹ́bù súnà tí àtàhájú ni pẹ̀lú ẹ̀sẹ̀ pẹ̀lú àfáàlùdá àfáàlùdá kẹta mẹ́sàn wọn ẹ̀sùn ni wọ́n ń pé gbọ́n ìjẹ́ súnà rẹ̀ kò gbá júmọ̀ tó ayọ́bá ìṣẹ́ ṣe wòdó wọ́síwá káàmà orin wọ́záìdù alẹ́lẹ́gọ́sílẹ́tì ìwúlá fèlèwọ́jì ìwọ́lì ẹ̀dẹ́yìn tàbá fojú wa tàfọ́ wa méjì ẹ̀gbẹ́ mi làwọn fọwọ́ mi làwọn fọwọ́ orí kọ́ mi làwọn fọwọ́ orí ẹ̀sẹ̀ kọ́ ẹ̀ka so ojú àti ọwọ́ ni ọ̀ràn yàtá àmọ́ ń fẹ́ ní ẹ̀mẹ̀ta ẹ̀kọ́ ni ẹni ẹ̀kejì àti ẹlẹ́ẹ̀kẹta wọn fọ̀bílẹ̀ ìfẹ́lẹ̀ ẹ̀rọ kòló yìí pẹ̀lú sí láti fọwọ́ wa dé ìdógbá lákọ̀ọ́kọ́ òun gẹ́gẹ́ ní fáńdù ìfọ ẹlẹ́ẹ̀kejì fọ̀bílẹ̀ ìfọ ẹlẹ́ẹ̀kẹ́kọ́ fọ̀bílẹ̀ bẹ́ẹ̀ náà ní ìfọjú tá a máa ń bọ́jú bàbá bo alákọ̀ọ́kọ́ fáńdù ni ìbọ ẹlẹ́ẹ̀kejì kọ́ fọ̀bílẹ̀ ni ìbọ ẹlẹ́ẹ̀kẹ́kọ́ fọ̀bílẹ̀ ni àwọn fọ̀bílẹ̀ و والبداءة هسا بمقدم الرأس pẹ̀lú sóró orí wa ẹ̀rọ ńlá ẹ̀rọ ayé parí báyìí ẹ̀rọ lẹ́yìn ó ẹ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ bíbẹ̀rẹ̀ ti parí pẹ̀lú ibi tó rí ti bẹ̀rẹ̀ wọn fọ̀bí ilẹ̀ tó ń mi ń fọ̀gọ́ ìrùdò wọ́tẹ̀rì tí ìbò súnà ni àwọn súnà ń ká tó káàkiri káàkiri táwọn ìjọba kọ́ súnà yìí káàkiri kọ́ káàkiri lọ fún un ẹwà àwọn àwọn ìyẹnìmọ̀ ẹwà bọ̀wọ́ kò dá tó tẹ̀rùtíbù àṣùnà àtúntò àwọn súnà ń tẹ̀lé àwọn inú súnà àríwá kọ̀dọ̀ ìlú ẹ̀wọ̀dó ilẹ̀ tìlìmá ká lómi díẹ̀ díẹ̀ ìmọ̀ wọ́n ṣe ń dábẹ̀ ọlọ́wọ́ bá tẹ́rẹ́tẹ́ tábùlẹ̀ alábẹ́ẹ̀rẹ́ ní díẹ̀ ní àwọn inú súnà ànábì ni pé bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ ọ̀la ànábì ìyáàkà wà ẹ̀sìnmáàrọ̀ fàfihàn ìjìnà sí ìṣòro fún kí nínú ìfomisẹ ìbáadà kọ́dà kẹ́ ọmọ bẹ̀rẹ̀ lò ẹ̀yìn kú dáadáa náà rí dáa kọ́dà kẹ́ ọmọ bẹ̀rẹ̀ orí odò ànábì ànábì máa ń fi mú dù ṣe àlùwàlá wọ́n máa ń fi sọ́ ìwé gánábà

وقلة الماء على العضو أما بمدية دية سوري تيجارة وتقديم اليمنى على اليسرى كالسياسة وتصاجع كالعافية وسنة ويجب تخليل أصابع الرجل طبعا فوسة طبعا يعني في أما فوسة àwọn ilé ẹsẹ̀ kọ̀ọ̀kan. ẹgbẹ́ àmàdà nǹkan náà wá ẹ̀rọ ẹ̀rọ ọ̀nù ẹsẹ̀ lọ́tọ̀tọ̀ nínú gidi ẹ máa fọ́ ọlẹ́ ọ̀kan nínú tí ẹ mọ́ ọgbẹ̀ ọmọ àti ní ó ní bákan náà wọ̀nyẹ́ jíbu tàkìlìlù lẹ́ṣẹ̀yẹ̀ tí lọ́kọ̀ fífà ẹ tí irun bá rẹ̀ bá pọ̀ kó fẹ́lẹ́ ó gbọ́dọ̀ jẹ́ kó mi wọnú rẹ̀ kó lọ dénú páríkẹ́ rẹ̀ fi wùdú rí nígbà tó ọba ń ṣe wùdú dúnà ní kàfífà ó lẹ́kẹ́ ń jẹ bá rẹ̀ bìbìtì kò lè rí sí kò lè rí ọjọ́ máa ń orí láǹfààní àti kómi wọnú ó lọ́sọ̀ máa ń dáhùn ẹ̀dá fún bá lóore lómi ìhun gba ẹ̀ pọ̀ kéde pé ẹ̀ máa yẹ màtá ẹ̀ bùnú akásọ̀ àfáàní náà àfáàní ẹ̀ lọ́sọ̀ lóhùn ga ó gbẹ wá pọ̀ débi pé ó gùn débi ìsàlẹ̀ ẹsẹ̀ rẹ̀ débi pé bó bá fẹ́ wọ́n ti mú ìbàrẹ̀ gùn kọjá ẹ̀kún ọwọ́ kan dé yòókù. ẹ̀kọ́ bẹ̀rẹ̀ kan. báwọn akáàtú dà pé àdéhùn ọ̀rọ̀ ẹ̀nàbì kọ́ ọ̀rọ̀ ṣẹ́gi náà. sọ̀rọ̀ bí wọ́n ti ń sọ̀tà kàkàkà kàtọ́ bí wọ́n tó ń lọ kọ́pọ̀ wọlé. lámà kọ́ wọn ní irun gbọ́n gùn débi pé wọ́n bá fẹ́ sùn lọ kó sínú àkàkà. gbọ́dọ̀ ah. sùn fásitìwà fún àbúlé ọmọ ọmọ fábẹ́ fábẹ́ láti ẹgbẹ́ rẹ̀ mú wọn gbá wọn gbọ̀ kọjá ọgbọ́dọ̀ wọn gé yòókù ìtẹ́ àgbà bí wọn gbọ́ yìí bó wọn gbọ́ sílẹ̀ pẹ̀lú ìdí. sọ̀rọ̀ bí nǹkan náà kọ̀ fi ipa bá pé wọn gbà yẹn fẹ́ lẹ́sẹ̀rẹ́ ní kó rí pé omi ò dé bá rí tẹ̀ dúró àyùkẹ̀ sí fásitì ọ̀rẹ́ ẹ̀rọ gbà títì ẹ̀ ويجب تقليلها في الغسل ṣùgbọ́n wọ́n ní tí kí ìrànjọ́ fílẹ̀ àwọn sọ àgbàlá ni o wọ́n ní ọmọ yorùbá kìtì mọ̀jú bẹ́ẹ̀ lọ tọ́bá jẹ́ ń ṣe gúúsùlù wọ́n ní ó sọ ìyàn kọ́ ọjọ́ kọ́bí kọ́ wọnú páńpẹ́ rẹ̀ wà láwọn tí a rẹ̀ wọ́n dàbí ọgbà rẹ̀ kí ní ó kìtì kò sí àwọn àdúgbò báyìí ní òní àtẹ̀síwájú lọ́la تأتي من الصفحة الثالثة إلى الصفحة الثالثة عشر سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك